والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته قل ولا تلقوا بأيديكم إلى التهلكة الله رأي برأي لصديقانه sí tàbí ṣùgbọ́n ara yìí ẹ̀kọ́ ńlá ló kọ́ wa eléyìí tó lè mú kí ènìyàn máa bọ́ kó máa là nínú gbogbo ewu nígbà tó bá gbọ́ pípé ọ̀nà tó fẹ́ gbà yìí ẹ léwu àwọn kan fi ọ̀nà yìí fi ṣe aburú wọ́n ń pa àwọn èèyàn lọ́sẹ̀ nígbà tó ti gbọ́n nǹkan yìí ọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ara ìkọ́ wa òun náà ní wípé kò sọ́ra rẹ̀ kò má gbàgbẹ́ nítorí pé ọ̀nà tó já ibi tó ń lọ ọ̀pọ̀ ọkàn lè jẹ́ pé ibi tó ń ti ń sọ sẹ́wọ̀n òun náà lọ́nà tó yá jù ká pẹ́ ká tó débi tá ń lọ ó pé wá ju ká má débẹ̀ lọ ẹ kojú ọ̀nà ẹnìkan ti gbẹ̀mí rẹ olúwa ti jẹ́mi ènìyàn sínú kájú tí kò bá jẹ́ ẹni tó ní àfojúsùn òkòwò nǹkan ọ̀nà àdúgbò ti parun ìbẹ̀yìn ọ̀pọ̀ gbẹ̀mí rẹ̀ gbà tó bá wá délẹ̀ tán àwọn èèyàn máa pé a sì sọ fún ọlọ́kọ̀ láti gbọ́ ẹni ọmọ ènìyàn ẹyọkan ni kò pé méjì bẹ́ẹ̀ ni kò láàrọ̀ bẹ́ẹ̀ máa ti ṣe ní tó ṣe tẹ́mi rẹ̀ bá fi bọ́ òyìn lẹ́mìí rà lórí àtẹ dípò pé wọ́n fi pààrọ̀ ìtọ́gbọ́mọ lọ́wọ́ látàrí gàràgàrà àwọn bùkátà láti kíyè gbogbo ohun tó bá ti léwu gbogbo ohun tó bá ti jẹ́ pé ó ṣòro ọmọ ènìyàn kọ́ má gbẹ̀mí rẹ̀ gbàgbẹ́ ṣùgbọ́n léwu ó ṣòro ẹ gbọ́dọ̀ wá látara àròyìn tó nílẹ̀ eléyìí nínú eléyìí nítorí pé ìròyìn ẹlẹ́jẹ̀ tí máa kún fún rọ́yìn òǹgà wọn máa fi gba nǹkan jẹ́ tí kò ti ti bàjẹ́ lọ ni ẹ máa fi kó àwọn èèyàn láyà sókè tí wọn ò fi ní rí légbé tí wọn ò ní rọ́nà gbà yàtọ̀ bá padà wádìí kí ló tọ́ rẹ̀ ètò òfútu tẹ̀tẹ̀ lásán ni kò gbọ́dọ̀ jẹ́rù ròyìn o nítorí tó bá gbèrú rẹ̀ náà lábàá máa gbára lé ìsẹ̀mí ọmọ ènìyàn dúró lójú kan náà kò ní tẹ̀síwájú má. torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn à ní ìròyìn tó fẹsẹ̀ múlẹ̀ wọ́n ti gbé gègé wọn wọ́n ti máa kọ́ sórí ẹ̀rọ ayélujára ọ̀nà gbọ́nà bí báyìí máa o ọ̀nà yẹn ti léwu o kọ́dà àwọn ẹni tí ń sẹ̀mí yẹn ṣòfò gbogbo ojú ọ̀nà yẹn ni wọ́n ti gbá o ẹ̀tùn rí sanwó-ẹ̀wù sọ́jà. ẹ̀rí kan gbé kan lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ìrọ̀ lọ́gbàdé. ọ̀pọ̀lọpọ̀ ló ti jẹ́ kó bùkátà láti máa lọ láti máa bọ̀ láwọn ojú ọ̀nà yìí nítorí pàǹfààní ayé ẹ̀ ọ̀rọ̀ ọ̀mọ́kọ́ má jókòó lójú gba ọ̀nà lọ sílùú bòmíì lọ tó àwọ̀ wa ti torí ìròyìn ẹlẹ́jẹ̀ ìròyìn burúkú tó ọ̀sẹ̀sẹ̀ rinlẹ̀ akọ ìdààmú bá gbèsè ayé wọn àníjẹ́ wọn lè lọ́mọ́ àníjẹ́ wọn lè bọ̀ mọ́ nígbà táwọn òní kọ́bọ̀ ta fẹ́ fún wa wọ́n fi máa ṣẹlẹ̀ ayé wọn wọ́n fi máa tọ́jú ọmọ tọ́jú ìyàwó yẹ́n ọ̀fẹ́ lọ sí sẹ́yìn bẹ́ẹ̀ olú ẹlẹ́dàá wa ti gbé rọrùn dé ẹgbẹ́ láàrin kò tó wákàtí kan kò ti dé ìsẹ́yìn látàrí ìròyìn ẹlẹ́dẹ̀ ìrọ̀ burúkú tá tó ti ń da irú ọ̀rọ̀ àdìpọ̀ mórí lọ́yọ̀ wákàtí mélòó ló tó dọ́yọ̀ kákókò tó wákàtí kan látọ̀yọ̀ ó ti sẹ̀sẹ̀ mórí lé tó lọ́nà eléyìí ṣe ń dá náà kọ́ lọ́nà ọ̀yọ́ náà ń dà ní lọ́nà eléyìí ṣe ń dá kó tó dé sẹ́yìn kọ́ lọ́nà ọ̀yọ́ sí sẹ́yìn náà dá ní àmọ́ afẹ́mi àwọn èèyàn àmọ́ fi ṣeré àmọ́ kóró òyìnbó látàrí pé pákáleke kan ti wà aláìlórí lọ́dún sì mí kún torí ìdílé ká sọ́ra o ìròyìn tó bá ti tọ́ lójú má tàka má bàlújẹ́ má torí lédè rú ẹ̀wà dúró àwọn èèyàn tí wọ́n bẹ láàrin tí wọ́n sọ síta yìí wọ́n gbé bẹ̀ pé pé ẹ̀mí wọn ní ìsinyìí báyìí inú hílàhílò lọ́wà òtún sì mí kún ẹlòmíràn ní lè jáde ńlé látàrí ìròyìn burúkú bẹ́ẹ̀ làwọn kan gbé ìròyìn burúkú kan ká pé láàrin àná o òní o ọ̀la o sẹ́ni kan má jáde lé gbọ́dọ̀ ti gbọ́ ìjọba olómìnkẹ́ máa kéde bẹ́ẹ̀. àwọn àdàgbèsè ayé àwọn èèyàn rú ètí náà wá bá wọn à gbọ́dọ̀ fẹ́ sá lọ gbọ́dọ̀ fẹ́ sá lọ àwọn èèyàn tí máa sá ẹ̀rí pé ó lè tó nǹkan ìyàwó rẹ̀ kan ọmọ àwọn kan ẹrù wọn gan kò ju ìtẹ́tọ́ fẹ́ sùn lọ àwọn ní máa ń rọ̀ lọ́rùn láti sá lọ ní ìsìdíro oníkálukú ti ṣe wà láyé sàgbé ni tọrọ nǹkan sá lọ bá gbọ́dọ̀ tó ń sá lọ ebi lù rẹ níbí èyí ṣe lù rẹ bíbi tí wọ́n ń gbé tó ti rọ̀ ọlọ́run níbí kí ló dé ń bọ̀ lọ ń sá lọ ebi tó ń sá lọ náà ṣé kèké kò lè sí wàhálà ń bẹ kò lè sí fìtínà ń bẹ àwa gan à ń da omi àlàáfíà ìlú tàǹgbé à ń darú púpọ̀ pẹ̀lú ìròyìn burúkú tí ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ ètò ọ̀sẹ̀lẹ̀ wọ́n lọ sẹlẹ̀ òwe ètò ti sẹlẹ̀ tí kò ká máa ṣàdúrà kó lọ ẹlẹ́dàá wa kó fún wa lọ́nà àbáyọ ńbẹ̀ á sì máa dá mi lẹ̀ gbogbo eléyìí tí máa ń sẹlẹ̀ látàrí àwọn èèyàn dilẹ̀ wọn ní iṣẹ́ kankan tí wọ́n ṣe eléyìí tó wúlò wọ́n lè mójútó ọ̀pọ̀lọpọ̀ ní ìsinyìí báyìí láàrin ànáyùn tó níyùn tó láhùn ó lè gbé ẹni tó kó kabi tó wà tí gbogbo kárí ó dúró látàrí ìròyìn rọ tèmátò kankan gbọ́dọ̀ kọjá láàrin Ọ̀yọ́ tó fi mọ sọ yìí láàrin ọjọ́ mẹ́ta lọ dúró lójú ọ̀nà tí mọ́tò ń gbà ó rí bí mọ́tò ń kọjá bí ọ̀kọjá ṣèjọba lọ sọ yìí torí de eléyìí ká ran àlàáfíà lọ́wọ́ ká má ṣe jẹ́ omi àlàáfíà ti gbé lùrú ká ìgbáyé gbádùn àwọn èèyàn lọ́wọ́ kó má jẹ́ pa wá láwọn káwọn èèyàn lẹ́nu sókè tẹ̀lé wàá ríra rẹ ọmọ kan gbádùn débi kan kí lọ́ọ́ máa ti ń sàlómi ẹlòmí gbọ́dọ̀ ti gbéròyìn burúkú wá gba báyìí ẹ̀jẹ̀ rẹ ò rìn jẹ́jẹ́ bá ti ru ẹlòmí lè bá bẹ́ẹ̀ lọ tòyẹ́ wa jẹ́ pé wọn ni sábàbí tó fi kú kó lọ ẹlẹ́dàá kọ́tọ̀ wa kó jẹ́ ká máa jẹ́ ẹni tó yẹ pé tí ó jẹ́ kí nǹkan máa bẹ lálàáfíà lámàfẹ́ni wa sọ èsì tí wọ́n máa dà lóró olúwa ẹlẹ́dàá wa àwọn ẹni tí wọ́n ń da omi àlàáfíà ìlú wa rú gbogbo agbègbè wa rú orílẹ̀-èdè wa rú olúwa ẹlẹ́dàá kọ́ba gbára àjọba ká wọn olúwa ẹlẹ́dàá kọ́ba kó aburú kúrò orílẹ̀-èdè wa olúwa ẹlẹ́dàá kó jẹ́ ká máa gbé lu wa lálàáfíà orílẹ̀-èdè wa lálàáfíà àti gbogbo orílẹ̀-èdè àgbáyé olúwa ẹlẹ́dàá kó jẹ́ ká lálàáfíà ọjọba níbẹ̀ subhanaka Allahumma أستغفرك وأتوب